Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Oh, Deborah, Deborah, Deborah, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n One bá ó delete post yẹn up till today àgbọ̀n kankan mọ́ ẹ ṣáà mú yẹn dání sọ́wọ́ sí i ẹ jẹ́ kí Elégùṣì bọ́ta kó sọ fún akóhùn a òun woman. rí kó ní kí àwọn alálẹ̀ ìdájọ́ fáwọn àtàbá ń sọ bẹ́ẹ̀ then we take it up from there. fóònù yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ ayé yìí ti bàjẹ́ ni bóyá e, e fóònù ṣe darúgbó tó yìí kò gbọdọ̀ sọ ọmọ tó sọ gan kò dárúkọ ọmọ yẹn ó kàn lóhun kọ́ lòun lọmọ ni kò mẹ́ńṣọ̀n orúkọ ọmọ yẹn ṣe rántí very manipulative máa lọ wá lẹ́tà yẹn máa wá kà fún yín lọ́la kò dárúkọ ọmọ yẹn gan kò dárúkọ ẹ̀ kò dárúkọ ọmọ yẹn máa wá ka máa wá ka máa wá ka update tó ṣe yẹn fún yín lọ́la ẹ lọ wò kò dárúkọ ọmọ yẹn gan ẹ̀yin yẹn sí ọwọ́ sí yín tẹ bá jí mi gbé jí fóònù ìgbé mọ mi o back up orí ẹ thank you very much god bless you mo ṣe mm. àbúrò mi thank you love you all love bye bye bye. Mm. fóònù yóò gbọ́dọ̀ sọnù gbogbo èròjà tí mo fi ń jà ibẹ̀ ló wà tẹ bá ti jí mi gbé yá jí fóònù kábíyèsí ọba wa Saheed Elegushi kórí jẹ́ pẹ́ pẹ́ bí kẹpẹ́ ṣẹ́ẹ̀rí tẹ́ bá lè bá wa tàn mọ́lẹ̀ àwọn òbọba aláàbú yín bìbá ìrí o tẹ́ bá lè bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ta kókó nǹkan tí mo fẹ́ kọ́ nu orin tí mò ń ṣe fún yín tó ń bọ̀ lọ́nà nìyẹn ọ̀rọ̀ yìí ta kókó ọ̀rọ̀ yìí ti ta kókó ẹ̀yin lẹ́dẹ̀ lè bá wa tú u ọ̀rọ̀ yìí ti ta kókó kábíyèsí ẹ̀yin lẹ́ lè bá wa tú u mi ò rọ́bà fín o arọ́bà fín lọ́ba ń pa mi ò rọ́bà fín mi ò rọ́bà fi òhò arọ́bà fi lọ bá ń pa mi ò rọ́bà fi mi ò rọ́bà fi òhò arọ́bà fi lọ bá ń pa ẹ bá wa tọ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ ọ̀hún mi yìí ni ẹnẹ́yìn kọlẹ̀ nọmọ Mohbad lẹ sọ ẹ sọ Liam ẹ ṣe disclaimer pé Wunmi ẹ rí rí ọlọ́kọ́ ẹ̀gbin yé ta lẹ́yìn èmi ò láìkẹ́ ẹ̀gbin máa ta lé ọba ọba aládé èmi ò láìkẹ́ bìkọ́ ọmọ ọba Mọdákẹ́kẹ́ ni mí ọmọ Ògúnṣúà the second òun lèmi ní Mọdákẹ́kẹ́ so mi ò láìkọ́ máa forí adé gbolẹ̀ mo hé tiẹ̀ nǹkan tí mo ṣe fẹ́ para mi. iṣẹ́ nǹkan tí mo ṣe wàláì nǹkan tí mo ṣe fẹ́ para mi lórí ọ̀rọ̀ ọ̀ni ọ̀fìfẹ́ lọ́nláì mo máa fẹ́ para mi orin tí mo ṣe ó máa fẹ́ wọ fourteen olórí burúkú Tòkunbọ̀ Abóṣìrìn olórí burúkú aláyè ìbàjẹ́ Tòkunbọ̀ ó ń fi ọba halẹ̀ ó ń fi ọba nulẹ̀ ń gbà yẹn ìtorí ẹ̀ mo ṣe kí ni mo tá tán mo jà fún Ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ oníyẹ ọdún tí mo fi jà Ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ ọbẹ̀ mi o ara lè fẹ́ kó o dẹ̀ pè mí pé thank you for what you are doing Ọ̀ọ̀ni ọ̀fìfẹ́ ò ràn mí ń bẹ́ẹ̀ mo kàn wó pé wọn ò gbọ́dọ̀ forí adégunlẹ̀ báyìí mo èètì ẹ̀ so kábíyèsí ẹ bá wa tàn mọ́lẹ̀ gbogbo petition yìí ló drag orúkọ yín gbogbo petition yìí òun ló drag orúkọ yín wọ inú mẹ́sì yìí àdẹ̀ lè ṣe tábàdébi orúkọ yín à lè máa fò dá a gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ náà ni ẹ̀yin náà lẹ lè bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kó lè yé wa mi ò rọba fín o arọba fín lọba ń pa o mi ò rọba fín ẹgbà mi o ẹgbà mi lọ́wọ́ kábíyèsí wa o ọba wa Saheed Elegushi ti kàtẹ́ ọ̀fì kàtẹ́ ṣé mo correct am I correctly torí kàtẹ́ ọ̀fì kàtẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa release àwọn arífa bàbá lẹ́jẹ́ sí wa bàbá lẹ́jẹ́ sí wa tí ọmọdé bá ṣe bí ọmọdé àgbà máa ṣe bí àgbà ní kábíyèsí ibi àgbàdẹ la máa ń bá gbà ibi àgbà la gbọ́dọ̀ bá gbà ẹ bá wa release ìṣètì kí ẹjọ́ wà lọ́dọ̀ ìjọba gan ẹ̀yin gan lè sọ pé ẹ release ọmọ yẹn kó máa bá tiẹ̀ lọ ẹ release ẹ kábíyèsí kó rí jẹ́ kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ olórí burúkú àwọn olòṣì tó ń gé fídíò fún yín níbi tá a ti sọ̀rọ̀ yín dáadáa wọn ò ní bá wa gébẹ̀ kẹ́ ẹ lè gbọ́ ibi tá a ti jà fún yín wọn ò ní gébẹ̀ wá fún yín ẹ má máa gbọ́rọ̀ àwọn tó ń bá yín wo ṣóò wèrè ni wọ́n àwọn tó ń bá yín wo ṣóò yìí wọ́n ń drag orúkọ yín wọnú mud ó yẹ kẹ́ ẹ wá fẹ́ yọ orúkọ yín kúrò ní kábíyèsí àwọn olórí burúkú tó ń bá yín wo ṣóò etí ọ̀tẹ̀ náà fi ń gbọ́ náà ṣe wá ń sọ̀sọ́kú sọ fún yín kábíyèsí àwọn olórí burúkú tó ń bá yín wo ṣó tó wá ń ba ọ̀tá yín nínú jẹ́ etí ọ̀tẹ̀ ni wọ́n fi ń gbọ́ náà ṣe wá ń sọ̀sọ́kú sọ fún yín bàbá lẹ fún wa tọmọdé bá dẹ̀ ṣe bí ọmọdé àgbà ṣe bí àgbà o kó rí jẹ́ kẹ́ ẹ pẹ́ o àti dáadé àbí kílẹ̀ ni mo rí sí o àti dáadé o kẹ́ ẹ gbà lẹ́nu mi kẹ́ ẹ sọ́dọ̀ ọ̀rọ̀ o. ẹ bó ṣe yẹ kó rí náà nìyẹn kí ọba bá wa jáde síta kó lóun mọ wù mí rí kó sọ pé ò bá wù mí sùn rí kó dẹ̀ jáde kó ṣe full disclaimer kó dẹ̀ forúkọ lẹ́yà. ẹ bá wa respect kábíyèsí ẹ bá ní ẹ bá ẹni kí wọ́n jáde àti dáadé ẹni kí wọ́n jáde ẹ bá mi respect kábíyèsí wa yorùbá ni wá eh, yorùbá là ń sọ. kábíyèsí kábíyèsí ọba aládé eh, ọmọọba làwa náà a sì máa ń válù aládé ìlú ńlá làwa ti wá ìlú tó dẹ̀ ní first class ọba ni àdẹ̀mọ́fálù ọba so kábíyèsí ẹ bá a bọ́ síta ẹ sọ fún gbogbo wa pé ókè o mi ò bá wù mí sórí mi ò rí wù mí rí o orúkọ ọmọ yìí mi ò fẹ́ máa drag ọmọ yẹn ní orí Facebook àbí orí TikTok mi ò fẹ́ jẹ́ kí n mention ẹ̀ báyìí please help us tell the whole world that this particular son eh, I don't know him. I've, I do, I'm not the father of. Just do the disclaimer that I don't know this boy. So that we can move on. We move on from there. So we can move on. The whole world we know. And I will come out. Eh, àti dádé láfikún kábíyèsí I will come out and I will do apologize. I will do five video different pattern apology and I will do music to praise you five music to praise you. Apology is part of my apology. Bọ́dá láti. Bọ́dá láti. Ẹni kò respect sí àbí. Ẹ eh, respect ni because a fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn. Ká má bàa Jesse ni mo follow. Ká má bàa ṣó ẹni ẹlẹ́ni jẹ́. Bọ́dá Saidi. Bọ́dá kọ́ o, kábíyèsí ni wọ́n No, o ṣe máa pe bọ̀dá, kábíyèsí no àti dáadé ẹni sùn rẹ fẹ mo lè handle Deborah ẹ má wọrí mo mọ nǹkan tó ń ṣe tọwọ́tọwọ́ dẹni takurẹ takurẹ tòǹdó tòǹdó ó ti yẹ hold on hold on Deborah hold jọ má bínú Deborah já ṣe bẹ́ẹ̀ tèmi yé mi ó ti yẹ tèmi yé mi jẹ́ ń pe dóná mò ń bọ̀ Deborah jẹ́ ń dá màmá yìí lóhùn màmá yìí wọ́n ṣe pàtàkì ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó ti yé yín àwọn èèyàn wá wà náà àhámọ́ ó ti yé yín ẹ jọ ẹ bá mi ṣe bẹ́ẹ̀ tèmi yé mi ẹ ló. wọ́n bá fẹ́ bá wa ṣe disclaimer yẹn pé kán mọ̀ sọ kán dárúkọ ẹ̀ páwọn ò mọ̀ rí kán bá wa forúkọ ọmọ yẹn náà sí kán mọ̀kàn sọ pé àwọn ò ọmọ yẹn orúkọ ọmọ yẹn gangan torí ọjọ́ ọ̀la ọmọ pọ̀ lóríṣiríṣi tẹ́ bá tábà láwọn ò ọmọ rí ọmọ wo ló ń jẹ́ nù ẹ̀ ká bá wa dárúkọ ọlágbájá tó ń jórúkọ báyìí mi ìmọ̀ rí ìyàwó tó dẹ̀ jẹ́ wù mí mi ò sí ẹ̀ rí rí ẹ̀ ẹ̀ so yẹn ni kí wọ́n bá wa sọ. abẹ́rẹ́ ẹ̀bẹ̀ láti bẹ̀. àwọn ìyẹn bá wa pọ̀. Hmm. abẹ́rẹ́ ẹ̀bẹ̀ a máa bẹ̀ wọ́n a ti mọ̀ pé wọ́n ti sọ pé àwọn ò mọ ọmọ yìí rí o ọmọ lágbájá tó ń jórúkọ báyìí àwọn ò mọ̀ rí ìyàwó náà tó ń jẹ́ wù mí àwọn ò sí ẹ̀ rí rí àwa máa bẹ̀ wọ́n ṣùgbọ́n tó bá wa ṣe yẹ bí eh, sista Bukky Jesse ṣe sọ àwa náà lè bẹ̀ wọ́n tó wa ṣe bẹ́ẹ̀. ẹ ṣe ó yá Deborah calm down lọ mú mi ó ti yẹ read my lips ó ti yẹ náà ó ṣàmọ́ bá ẹ ṣe ti Timothy Adégòkè. Ah. kò sí wàhálà àwọn mọ̀ pa bá àwọn àṣírí ọba kan gbà yẹn náà ká tó lè rí nǹkan tá a gbàgbà ni ṣùgbọ́n náà mọ̀ náà ó rántí náà ó mọ̀ pa bo àṣírí àwọn ọba kan la fi gba nǹkan tá a gbà tá a bá da gbogbo ẹ̀rú ń gbà yẹn àní gba nǹkan tá a gbà jẹ́ ká bàṣírí ọba náà ká lè gba nǹkan tá a fẹ́ gbà ó ti yí ẹ ó yá sọ̀rọ̀. ókè o kábíyèsí kábíyèsí wọ́n ní kí ẹ jáde o tẹ ẹ bá ti sọ pé ẹ̀yin pẹ mọ wò mí rí kábíyèsí wọ́n ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ ṣe disclaimer tẹ́ bá lè fẹ́ ṣe disclaimer kábíyèsí tẹ́ bá fẹ́ ṣe disclaimer a fẹ́ kí ẹ fi orí adé ìṣẹ̀ǹbáyé oníkẹ́ fi ṣe disclaimer àfẹ́ kẹ́ fẹnu lásán ṣe orí adé ìṣẹ̀ǹbáyé oníkẹ́ fi ṣe disclaimer. orí àpèrè tẹ wà àbí ṣé nǹkan tó mí nìyẹn. adé ìṣẹ̀ǹbáyé Ifẹ̀ tí o bá ti ṣẹ̀ wá ni wọ́n lò. ọ̀yẹ́ ti gbọ́ kí ló dé náà a fẹ́ da kábíyèsí láàmú lọ lè fẹ̀ no condition yẹn ti pọ̀ jù Deborah fún wọn ní condition kékeré àwọn ah, ṣẹ̀ máa lọ Ilé-Ifẹ̀ processing nìyẹn náà Ilé-Ifẹ̀ lọ́hùn lọ́hùn wọ́n ṣẹ̀ máa dàkábíyèsí olùfẹ́ àwa náà ti gbé fún wọn condition tó difficult ó ti pọ̀ jù. ọ̀ní ọ̀fífẹ́ ọ̀ní ọ̀fífẹ́ ò ní jẹ́ kán wọlé wá condition mi jẹ́ kán ṣe apology I mean mo ní apology jẹ́ kán ṣe disclaimer yẹn nìkan kádẹ̀ máa bá tiwa lọ kọ́dẹ̀ má bá wa dá sí ọ̀rọ̀ Wùnmí nǹkan tá a bá fojú Wùnmí rí kò kàn wọ́n bíkọ́ Wùnmí ni first suspect kí nǹkan bá ṣe kábíyèsí gangan láàfin olórí la máa kọ́kọ́ béèrè náà olórí ló máa ṣàlàyé kí nǹkan má ṣe kábíyèsí wa láàfin tí nǹkan bá ṣe kábíyèsí láàfin ṣe bó lórí la máa béèrè lọ́wọ́ ẹ̀ pé olórí kí lẹ ṣe fún kábíyèsí wa o so nǹkan tá à ń béèrè lọ́wọ́ Wùnmí kábíyèsí kò pọ̀ jù rárá a nídìí too much lọ́wọ́ Wùnmí Wùnmí ẹ̀ Mohbad òkú kábíyèsí Mohbad òkú o wọ́n pa Mohbad ni Mohbad òkú wọ́n pa Mohbad ni a dẹ̀ tí kéré jù ká lè béèrè lọ́wọ́ Wùnmí pé kí ta ló pa Mohbad nǹkan tó dẹ̀ mú ẹ orúkọ tí yín wọlé òjú pé petition tí Mohbad kọ òun lo orúkọ tí yín fi wá ànẹ́yìn lẹ́pa Mohbad o point of correction o ànẹ́yìn lẹ mọ̀ ẹ mọ̀ ń pa Mohbad o a sọ bẹ́ẹ̀ o èmi ò ever sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ petition tí Mohbad kọ òun ló drag orúkọ yín jù wọnú bíi báyìí ló ṣe jẹ́ ká débi tá a dé lè fi ń lọ arrest àwọn tí ò yẹ kẹ́ arrest yẹn ọ̀rọ̀ petition yẹn ni Veron sọ. So the same petition òun náà ni Arifa sọ the same petition ni Westo náà sọ the same petition lèmi náà talk about I did not say kábíyèsí ló pa Mohbad mi ò sọ rí mi ò dẹ̀ ní sọ Wùnmí lèmi gbàpò tí ni mo jókòó tí lọ́rùn pé Wùnmí tí nǹkan bá ṣe mí nínú ilé yìí bí ṣe wà láìfù yìí gan ìyàwó mi ni first suspect àwọn ọmọ mi á bò pé ìyàwó kílẹ̀ fún wa jẹ kí ló ṣe dáàdì wa kó wá lóhun ò lè explain náà náà náà so kábíyèsí orí adé la fi bẹ̀yìn o ẹ má bínú ẹ bá wa ṣe disclaimer yẹn ká lè move forward ẹ jọ ẹ bá wa ṣe disclaimer yẹn ká lè move forward òun ló ṣe jẹ́ ká takú síbi tá a takú ẹ má dá sí ọ̀rọ̀ Wùnmí mọ́ kábíyèsí ẹ jẹ́ kí Wùnmí fèsì law kó fèsì consequence yẹ. Yeah, mabinu bínú mo mọ̀ kotuba sọ̀rọ̀ ni wọn náà sọ̀rọ̀. hello díjà díjà ń gbà yẹn díjà dj dinaija dinaija baba dinaija on flag ni wọn tún ti bere flag ni. ẹsikẹ́ni kan sọ̀rọ̀ kí n tiẹ̀ wò bóyá mo ṣì wà live abọ́ ti gbé péjì lọ. hello. ah <laughs> wọ́n flag ìbàjẹ́ báyìí ẹ bá mi share mi báyìí títí tọ́kì bá ti lọ ẹ jẹ́ fèsì facebook. ẹ Wunmi DNA test in àti in hello ẹ power tap wọ́n ti flag page hello me. Recommend rí kọ́mẹ́ǹtì gan anything. Hmm. Yeah. hello onílẹ̀ midmotive ah. onílẹ̀ <laughs> wọ́n ti flag mi so gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀. ah ok ẹ bá mi share. wọ́n ti flag I want you to tiẹ̀ wá sọ̀rọ̀ mo fẹ́ wo bí péjì ṣe máa lọ. so kábíyèsí o. hello. ṣé wà ókè fóònù yín please. One sọ̀rọ̀ sí ṣé wà ókè ṣá. mi ò wà ókè On sorrow, ń sọ̀rọ̀ sí mi báyìí wọ́n ń sọ̀rọ̀ sí wọn náà wò ẹ freeze lórí ibi báyìí. flagging ni báwo mo ṣe fẹ́. ok flagging ni. Eh, ok flagging ni bí ìmọ̀ bí n ṣe fẹ́ ṣe bìkọ́ ó sì ń so àti tó bá lọ ni mo tó lè bìkọ́ ó sì. ó sì ní sọ̀rọ̀ wọ́n wá ń sọ pé ti frozen bẹ́ẹ̀ pé káwọ́ àṣọ pé wà ókè o. <laughs> ẹ jẹ́ jẹ́ mo bí n ṣe fẹ́ ókè ẹ ṣe gọjà rí ẹ ṣe mà báwo ṣe fẹ́ ṣe padà flagi ni flagi ni èèyàn five hundred ilẹ̀ flagi dànù. wọ́n jẹ́ hẹ́ǹd yẹ. ẹ jẹ́ n restart fóònù you know fóònù gan ti gbóná lọ́tọ̀ ah ẹ fún mi star Facebook ou ni kódà o ṣégè ṣégè so now ẹja bẹ̀rẹ̀ ta yín wo lẹ ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ọyọ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ṣé mo lè sọ̀rọ̀. ọ̀rọ̀ tí ẹ kúrò lẹ. ó dọ̀nà àti àríkẹ́ oyè onílẹ̀. ṣé mo lè sọ̀rọ̀. onílẹ̀. onílé. onílé sórí onílé. ẹ yọ ọmọ sí ni. nípa sísítà tẹ bring up sórí program lẹ́ẹ̀kan tẹ ní ká dúró tán ẹ̀ à ń gbọ́ ohun wọn wọ́n sọ̀rọ̀ nípa lady kan Candy Bliss wọ́n ní ó sọ pé òun àti Wùnmí ti jọ wà tipẹ́tipẹ́ pé then gbogbo nǹkan tí Wùnmí ṣe ó ṣe for love now mi ìfẹ́ go against ọ̀rọ̀ yẹn lóòótọ́ etí wa ò di ojú wa ò dẹ̀ fọ́ bọ̀ ẹ má jẹ́ kí mi tún go against ẹ̀ ní ọgbọ́n ọmọdé tèmi tí Wùnmí bá lè ṣe gbogbo nǹkan tó ṣe yẹn tó ṣe for love then she can as well go and do the DNA test for us for love. àbí àbí. àbí so she can as well at least ó love Mohbad dearly she went on she did everything. why tó fi jẹ́ DNA test nìkan ni ò lè ṣe for love. ni kò wá lè ṣe for love. o gbọ́dọ̀ ṣe náà for love ni. this Candy Bliss this Candy Bliss should also go and talk sense into her her her, score wípé ìwọ tó ṣe gbogbo yẹn for love then go out and do the, the DNA test for for the sake of that same love. ìyẹn ìkíní lórí petition tí Mohbad kọ nígbà tó wà láyé sí ọlọ́pàá ọlọ́pàá fèèlì wa gan o ah, lórí ilẹ̀ lórí kọ́ńtírì ọlọ́pàá fèèlì wa gan. majestically. nígbà tí nígbà tí ọmọ yẹn tó sá lọ bá ọlọ́pàá with that DNA uh, eh, with that uh, pro, uh, uh, uh, uh, with that uh, uh, petition tó kọ tó dẹ̀ list gbogbo orúkọ àwọn tó fẹ́ pa tó list ẹ̀ síbẹ̀ kátẹ̀wá sọ wípé ọlọ́pàá wò pé ọ̀rọ̀ kí ló ń sọ yìí nígbà tó wà láyé eventually they got him killed lẹ́yìn tó kú àwọn wo ni ọlọ́pàá ti ṣà mo gbọ́ pé wọ́n ṣà Naira Marley àti this other guy wọ́n later fi wọ́n lẹ̀ ṣó yẹ kán fi wọ́n lẹ̀ rárá ṣáṣá ṣó yẹ kán fi wọ́n lẹ̀ rárá we are talking of ẹ̀mí èèyàn nínú bíbá murder case kò ń ṣe pé kéèsì pé wọ́n jalè àbí nǹkan kan murder case wọ́n dẹ̀ fi everybody lẹ̀ gbogbo list tó wà nínú nǹkan tí tọmọ yẹn kọ as petition up till now a ní IG kí kí ẹ jẹ́ kí mi wá ìfọ́mọ̀ wípé mo ti ẹ̀ ń bẹ̀bẹ̀ báyìí bàbá wa ẹgbẹ́ tó kún ẹ bá wa dá sọ̀rọ̀ yìí àṣà ni kọmíṣánná tó wà lórí oyè ní Lagos State nígbà tí ọmọ yẹn competition ẹ bá wa bí pé kí náà ti rí ṣe sí ọ̀rọ̀ yẹn even up till date kí ni nǹkan kan ti rí ṣe sí tí wọ́n bá tiẹ̀ ṣe nǹkan kan gbogbo gbà yẹn àṣà láwọn tó rí sí petition yìí tí wọ́n bá tiẹ̀ wá rí sí ibẹ̀ gbogbo orúkọ tán dá sí petition yẹn kí ni gbogbo wọn ṣì ń ṣe tán ṣì ń jẹun nílé wọn tán mí then ṣẹ́rí ìyá Mohbad hmm. in fact ìbínú ọlọ́run ṣe ń bọ̀ lórí woman yẹn gidi gan mo gbọ́ wípé wọ́n ló sọ pé bàbá Mohbad kọ́ lòun bí Mohbad fún if that is the case then kí ni woman yẹn náà ṣe ń ṣe ń ta bàbá Mohbad ṣù ọ́ sósú hà ẹni tí wọ́n ń sù ni woman yẹn náà kí ló ṣe ń ṣe ń ta láti gbé ọmọ àlè fún bàbá yẹn láti máa tọ́ láti di ọjọ́ yìí ipe wa wá jẹ́ bàbá Mohbad ló ní ọmọ kò jẹ́ bàbá Mohbad ló ní ọmọ ṣé ìlú ò lè jà fún Mohbad on our ni wípé a fẹ́ mọ kó tó pa citizen ìlú wa so gbogbo ilé tó ń sọ pé bàbá Mohbad kọ́ ló ní ọmọ bóyá wọ́n ń sọ láti fi scare máa yẹn ìwé kó má bàa jà tí bàbá Mohbad ò bá jà mọ́ ṣé ìjọba gan fúnra wọn wọn lè take up case yẹn wípé murder case is case against the state not an individual so state òun náà kan ló dákẹ́ náà ń wò látijọ́ ọjọ́ yìí tí wọ́n ṣe nǹkan kan now mo wo fídíò kan náà ní àná torí èmi ò sí nínú tíìmù tó ń jà fún justice for Mohbad tipẹ́tipẹ́ mo ṣẹ̀ṣẹ̀ join ní wíìkì tá a wà yìí ni wow torí nígbà tí mo kàn ń gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí ẹ ṣe join ẹ̀dùn níbo lẹ bá join níbo lẹ ti gbọ́ òótọ́ tẹ fi join. platform ọba arọ ni mo ti gbọ́ mo kàn ń ìjọ ò lè detect àwa ìjọ ò lè rí péjì tiwa. dáṣù bí ìjẹta ni mo rí mo kàn wá online mo dẹ̀ tún lọ again but mo rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ náà mo wò pé no this thing worth asking question it worth fighting for. ok ṣé nígbà tẹ́ ẹ̀ ń wò mí ẹ̀ ń rí mi pé mò ń sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ kẹ́ tó join tí ẹ bá sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ ẹ̀ lè rí mínú platform yẹn. God bless you. God bless you. Ẹ ṣé gan. Ẹ lè rí mi nínú platform yìí. Kábíyèsí ṣe gbọ́ nǹkan tá à ń ṣe nìyẹn o. Kábíyèsí àbáyíjà o. Kábíyèsí ṣe ti gbọ́. Tẹ continue. So mo wo fídíò kan tí mo rí ibi tí eh, Mohbad àti Zlatan tó ti ń shoot fídíò lọ́wọ́ tí àbú ebè tó wọ bẹ̀ tọ́ tọ́ ní oyastop fídíò yẹn tọ́ ń ṣe gbá tọ́ ń na ọmọ yẹn kí ni ọlọ́pàá rí ṣe sí ṣé èèyàn kankan lè lọ distrust èèyàn kankan dẹ̀ nà èèyàn kankan dẹ̀ gbọ́gbẹ́ ni yẹn kú at the long run kọ́lọ́pàá dẹ̀ máa wòran láti jọ ọjọ́ yìí níjọ́ wo la fẹ́ kúrò nínú gbogbo kinní ìgan nínú country yìí kí lọ ọlọ́pàá rí ṣe sí up till now ọmọ yẹn ti kú kò ń ṣe bó ṣì wà láyé o ó ti kú ẹ sí ṣe ti rárá reason tí ìlú yìí ò fi dòrò ọjọ́ wo ni ìlú ètò fẹ́ dá nígbà tá a rí òótọ́ lẹ̀ tá a fi ẹ̀tẹ́ lẹ̀ àwọn ń palàpalàpàá ẹ jọ̀ọ́ láti ìgbà tọ́nú mọ̀ ẹ ti kú tó ti kú títí di ìgbà tá a wà yìí. speaker ẹ jẹ́ má bínú point of correction kì í ṣe àbú ebè ló Sam Larry Sam Larry ọmọọṣẹ́ ẹlẹ́gùn Sam Larry. ẹ má bínú o àbú ebè ẹ jẹ́ má bínú o mo gbórúkọ yẹn sí wọn ni o mo ṣẹ̀ṣẹ̀ join ni like I said ẹ jẹ́ tán ní Sam Larry ti lọ na ọmọ yẹn kí ni wọ́n rí ṣe sí tí wọ́n fi gbé up till now tọ́mátì ẹ̀ gbé ṣó tọ́ lẹ́ni tó yẹ kán fi sílẹ̀ ṣó tọ́ lẹ́ni tó yẹ kán fi sílẹ̀ lórí ọ̀rọ̀ murder case bí mo ṣe ń sọ lọ ṣe ti rí ara reason tí ìlú yìí ò fi rojú kọ́lọ́n dáríjì wá àfi kọ́lọ́n kó ṣàánú wa nígbà tá a rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ń báyìí òótọ́ ọ̀rọ̀ tó clear kí ni mathematics tá à ń work láti nǹkan bí oṣù mẹ́fà àwọn sẹ́yìn wípé kéèsì yìí ó dìgbà tá a bá ẹ̀ṣẹ̀ tó má ẹ̀ṣẹ̀ ń kúrò ní country tán lọ ń pe àwọn àwọn expatriate wá kán wá ṣe investigation lọ́tọ́ máa gẹ̀ tó tọ́ so this case is too big it's bigger than Nigerian police to handle and to reach out the killer of this boy. I am highly disappointed in this state. Ṣé country yìí náà dẹ̀ la wà lèmi wá save? Ṣebí iṣẹ́ ọlọ́pàá ni láti dáàbò bo bo bo. wa ati emiwa. wa. Iṣẹ́ ọlọ́pàá ni according to those of sọ fún wa protect lives and, and, and our, our, our, our belongings. So where is the protection they gave Mubad, even while he wrote to them? Where is the protection? And nobody is even getting fired for this. Nobody is getting questioned for this. Ọ̀rọ̀ yìí ó kọjá wípé lórí ọ̀rọ̀ Mohbad gangan nìkan fúnra rẹ̀. Ó ń bá àwọn ìjọba wa wí if if somebody can be killed ó sọ pé wọ́n fẹ́ pa òun ó kígbe síta lọ bá ọlọ́pàá wọ́n dẹ̀ pa àwọn ọlọ́pàá yẹn gangan gangan gangan pàápàá wọ́n ní láti wà questioned. Ó ní láti wà questioned then eh, ti kábíyèsí wa kádépẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ eh, <laughs> nínú gbogbo rúmọ̀ tí àwọn èèyàn bá ń gbé element of truth máa ń wà ń bẹ́ o element of truth máa ń wà ń bẹ́ lákọ̀ọ́kọ́ ná ní ìkọ́kọ́ mọ nǹkan tí orí adé orí adé tó wá dàárín ẹrẹ̀ tán fi ń fi ẹrẹ̀ rí wọn yìí ní ìmọ̀ nǹkan wọn lẹ́gbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ kí lórí adé ń wá nínú mẹ́sì débi pé ọmọ yẹn wá ń kọ orúkọ wọn sínú ẹ̀ he wrote their name his name lára àwọn tó fẹ́ gbẹ̀mí ẹ̀. Nigerian police have failed us they should just please mo ń bẹ̀ wọ́n ni kán jí dìde níbi tí ọ̀rọ̀ yìí dé yìí tọ́mátì ẹ̀ ti sùn tẹ́lẹ̀ kán jí kán fún wa lóòótọ́ gbogbo gba ti kéèsì Adédoyin mò ń gbọ́ mò ń wò lórí tv kí ni mo tẹ̀ máa ń wò jù nígbà yẹn Alhaji Oríyọmí Hamzat ni mo máa ń wò jù lórí ọ̀rọ̀ yẹn and I was so happy nígbà tí justice padà tó tó padà prevail ẹ wo ẹ wo ẹ wo gbà tó take wa náà ká tó gba justice lórí yẹn ṣé anything tó bá ti ní ṣe pẹ̀lú justice dandan ni pé ó gbọ́dọ̀ wà delayed ni justice delayed is justice denied why are we delaying it why Lagos State tó bá yẹ pé èèyàn kan ló gba one way wọ́n máa ti tètè gbé lọ wọ́n ti dájọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ why is this taking time nítorí pé ó ní ṣe pẹ̀lú people that matters the poor life did not matter to them anymore ah we we are just we are just celebrating sixty sixty plus we are we are not ripe to that stage at all let me rest my case here but Alátìyé ẹ ṣé gan. thank you. ẹ bí akọ ọjọ́ mẹ́ta ẹ jẹ ìbéèrè mi kò dáa o bọ̀dá sí kò dáa o. Hmm? ẹ kúrọ̀ lẹ. ẹ kúrọ̀ lẹ. akọ ọjọ́ mẹ́ta. ṣó wà. àǹtí Deborah ṣe dé dáadáa akọ ọjọ́ mẹ́ta bọ̀dá àti kí tó sọ̀rọ̀ mo fẹ́ kọ́kọ́ béèrè nǹkan náà ṣé ń gbọ́ mi báyìí. clearly. ok ẹ ṣé àwa paralysis náà ṣé a nídìí láti sọ fún president wa pásítọ̀ adùrọ̀tọ́wọ́bọ̀wé ní another country ní abẹ́ ẹ̀yin tẹ́ ní platform nìkan lè nídìí lè. èwo ni. ẹ ṣèbí wọn ní ẹnìkan sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe bí ẹ̀yin tẹ́ ní platform wípé kẹ́ ẹ sọ fún. So kọ́ńtù jẹ wà wípé kẹ ẹ lọ rìpọ́ọ̀tì ní police station pé ẹ ń ṣe ẹ̀hẹ̀n ṣe tíkẹ́ẹ̀tì pé tí mo fẹ́ sọ yẹn. ṣáwa ṣáwa náà ní ìdí ni. ẹ̀yin náà ẹ̀yin ò ní ìdí. president <laughs> ọ̀dà ọ̀ ẹ ṣe. sórí ìyá Mohbad olórí burúkú ni ẹ ò kì í ṣe abiyamọ tẹ́lẹ̀ ọ̀dájú ni ẹ àṣé ọmọ kan tẹ̀ ti kú lọ́wọ́ rẹ̀ rí Ah, kò jálejò sí ẹ nǹkan tá a fi tù ẹ́ nìyẹn àbí o ṣe bọ eléyìí tó sọnù yìí eléyìí àṣemọ ló jẹ́ fún ẹ tọ́ba ti ń gbé ọmọ tó fi ń dájọ́ tipẹ́tipẹ́ eléyìí tó gbẹ́ o ti ṣe ọmọ pé ọ bá ti gbàdúrà àbí èpè ló ń pe ọmọ burúkú yẹn ìwọ àdúrà ó sọ pé ìwọ lo rẹ̀ ń bá mu bọ̀dá rẹ̀ àbí ẹ̀ kí ló wá kàn wá ṣé àti oṣù méje láàrin ọjọ́ mélòó kan ní ìṣẹ́ àpòṣù mẹ́jọ táwa ti ń dààmú tá à ń pariwo lérí lérí social media tá à ń pariwo tá à mọ ẹbí yín níbi kankan àmọ́ yín láti ibì kankan ìwọ wá ṣe ojú dúdú ojú ọ̀bọ o ṣe ojú pupa bí ojú ẹyẹ lé ìkà ọ̀dájú ọmọ ó sọ pé ìwọ ni bóyá bàbá yẹn máa ó máa wò ó ṣe fún ẹ wọn máa sọ pé ẹ pé ọmọ bàbá ni ẹ òun nílò ṣẹ wọn wo wọn máa fún ẹ ní ẹ̀wọ̀n fourteen years ọlọ́run ọba ń gbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ìyá rẹ̀ gan á ṣẹ̀wọ̀n ìyá rẹ olórí burúkú abọ́sẹ̀dé olùsì ìwọ tó jẹ́ pé ọmọ níjọ́ tọmọ kú jẹun ìwọ tó rọ́jú jẹun kí ló lè ṣe ìwọ tó rọ́jú jẹun kí ló lè ṣe aláìmánì òpònú tó yẹ yà ẹ́ wá ya alẹ́ náà ni kan ẹ dúdú bí ojú yìí ẹdìẹ gan ó káràmáṣìkì ọmọ ju ìyá Mohbad ìyá dáradára yìí lọ o kì í ṣe abiyamọ ìkà ni ẹ o ṣàfẹ́ yí lórí bàbá yẹn àbí ọlọ́run máa yí ọlọ́run máa yí ọlọ́run máa yí padà sórí tiẹ̀ náà ní olórí burúkú òpònú yìí o kì í ṣe abiyamọ ṣáà mọ Mohbad ní àmọ Mohbad níbi kankan ni àwọn àfikún lójoojúmọ́ àwa kan tá a tẹ jára tá a jára akutọnu ń bì tá a rí ọmọ rẹ ẹ̀ẹ̀kan ṣoṣo tó wá tó wá ọ̀dọ̀ wa báyìí tá a gbọ́ pé ó kú báyìí àtijọ́ yẹn àti ń dààmú tó fi di èyí ó wà ń ṣe bálabàlà bí ọbẹ̀ ọlọ́wọ́ olùsíyá olùsí òpònú ayélujára láì má ní lága yìí kò bá ti jẹ́ pé kò bá ti jẹ́ pé ọ̀dọ̀ wa ń bì lọ ṣẹlẹ̀ ló ń wú dáadáa báyìí ni a wá wò báyà wàá sì tún wà lórí àlàyé ó sì ní olùsí òpònú ìkà ọ̀dájú ọ̀dájú abiyamọ ó máa padà yá àgùn alẹ́ ni láṣẹ ọlọ́run ọba gbogbo ọmọ tọ́lọ́run fún ọlọ́run àwọn àwọn ọmọ rẹ gbọ́n wọn ò ní dúró sí ẹ́ èmi ni mo sọ àwọn ò ní dúró sí ẹ́ tó ló ya wèrè wicked ó wicked báyìí ó wicked ọ̀dájú ìkà ìkà apọmọjayé kí ni nǹkan tí ẹni tó pa ọmọ lọ́wọ́ rẹ kí ló lè fún ẹ tó lè o lè dúró tó fún ọmọ rẹ tó lè dúró fún ọmọ rẹ ó ń ṣe rádaràda ó ń ṣòṣì ó ń ṣe òṣì àní máa bèrè pé ṣé ṣé tó bá tó bá jẹ́ pé ó work láti láti gbé láti gbé kéèsì kan kúrò ní another country kí wọ́n gbé lọ eh, country kejì ni kí wọ́n gbé wákútọ́nu kí wọ́n gbé wákútọ́nu tẹ́ bá ṣe tẹ́ bá bá a máa wò ó láàrin ọjọ́ mẹ́ta tẹ́ bá ní justice fún Mohbad lórí burúkú ìyá òṣì ìyá dáradára wọ́n fún ẹ láwọ́ọ̀dù ó dàbí ẹyẹlé ó dàbí ẹyẹlé ọ̀pọ̀ ọwọ́ mọ́ wọ́n fi ya fọ́tò fún olùlòṣì ìyá kò sígbà tó ní padà kù bọ̀ ọkọ tó kù wọ́n máa jẹ mẹ́tàlá nù ìyá ìwọ ò ní bọ́m̀bì eléyìí tó ṣe ò ní bọ́m̀bẹ̀ kí ni nǹkan tí wọ́n lè fi bẹ̀ ẹ́ kí ni nǹkan tí wọ́n lè fi bẹ̀ abiamọ kí ni nǹkan náà tí wọ́n lè fi bẹ̀ abiamọ gidi tó tó tó jìyà lérí ọmọ rẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ ṣó jẹyà kọ́kọ́ lérí Mohbad ni ṣó jẹyà kọ́kọ́ lórí rẹ̀ lórí burúkú ọ jáde ó ń ṣẹnu wọ́yọ̀ wòyọ́ bí ọbẹ̀ ó ń ṣẹnu wọ́yọ̀ wòyọ́ bí ọbẹ̀ ọlọ́wọ́ ń sọ pé ó ń sọ pé bàbá yẹn kọ́ ló bí ọmọ ẹ̀hẹ́ àṣọ ṣóun kọ́ ló tọ́ ni ṣóun kọ́ ló tọ́ òpònú òpònú kò fáìn kankan ojú rẹ dúdú bí ojú bí ojú àjẹ́ bí ojú èmèrè ìkà ọ̀dájú abiyamọ wo ṣoré lè tó ṣe ò ní ṣe é mọ́ ìwọ ló bímọ rẹ lóòótọ́ o tó bá jẹ́ pé spirit ọmọ rẹ ò lé ní àwa kí ló kàn wá hà níbà ọdá sí bọ ọmọ rẹ kò já kò fi wálẹ̀ ó ń dà wá láàmú nǹkan táwa fi ń dá sí nìyẹn ó máa ṣẹ̀wọ̀n ya Mohbad o ò ní bọ́m̀bẹ̀ ìkà ọ̀dájú abiyamọ òpònú ayérádà òpònú Wùmí wá tiẹ̀ ọmọ twenty four years ó gbé ẹ ṣáájú ó ń kọ ó ń kọ nǹkan tó máa sọ fún ẹ ó wà lọ ń ṣe òṣì bí ẹran aṣẹ́wó tó tí ìbá ṣe pọ́lọ̀ ń ní sùúrù ṣé kò ti yẹ káàrà ó ṣọpa ìwọ olórí burúkú tó tó tó tó tó ń sọ̀rọ̀ dáadáa lójoojúmọ́ ẹ̀ wá ń sọ pé bàbá yẹn sin pó sin ọmọ yẹn láàyè ni ọmọ tó jẹ́ pé ìwọ gangan ó ti fi ojú ara rẹ rí kí wọ́n tó kí o tó pè bàbá yẹn ó wà ń pa irọ́ ṣé ẹ̀rí ọkùn kì í jẹ tó bá ń parọ́ ni ẹ̀rí ọkùn ò lè jẹ mọ́ téèyàn bá ti parọ́ jù ẹ̀rí ọkàn máa ń sá fún ni ìkà ni ẹ́ ò kì í ṣe abiyamọ gidi téèyàn bá ti lè parọ́ jù ẹ̀rí ọkàn gan ò ní bí ní nǹkan kan mọ́ á jáde kúrò lára rẹ̀ bó ṣe wà yìí òfúrufú ni ẹ́ ò kì í ṣèyàn ìkà ọ̀dájú èmèrè o máa kú o máa kú gbẹ̀yìn láṣẹ ọlọ́run wá wá kókó sófúra rẹ o máa kú kó bàjẹ́ máa wọ ẹ lọ mo burúkú wa máa jáde wa máa ṣépè fún wa táwọn wájú ọsítì fọmọ rẹ kò fẹ́ da fún ẹni olórí burúkú òwú ìwọ tó yẹ kó jókòó kó jókòó kó máa tọ́ka kó kó kó kó kó sọ fáwọn ọlọ́pàá kí wọ́n bá ẹ de kí wọ́n bá ẹ de gbogbo àwọn tó wà nínú ilé yẹn kí wọ́n bá ẹ de wọ́n mọ́lẹ̀ láàrin ọjọ́ mẹ́ta pé ìwọ fẹ́ mọ nǹkan tó ṣe ọmọ rẹ ó wá fi dúdú bí ojú ọ̀bọ ó ń sọ pé jòsí jòsí jòsí kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo nǹkan tó tara rẹ jáde olórí burúkú òpònú òṣì. thank you ẹ jẹ́ ká jẹ́ um, Um, official. ṣé ẹnìkan fún mi gift o ẹ ṣé o ẹ ṣé mo appreciate ẹ. official. bàbá mi. ẹ sọ̀rọ̀ kárí máa bá ẹ bọ àwa ni. ọlọ́run máa fún yín ṣe o. justice ta dẹ̀ ń gbogbo Inshallah. ẹ̀rí nǹkan tó kàn máa ń yà mí ni tí n ń gbọ́ mọ́sọ̀fà àwọn kan tí ẹlòmíín sọ bí wọ́n ṣe ń ṣépè fún ya Mohbad a nídà ti ṣépè fún toró nǹkan ti ṣépè fúnra ẹ̀ because tá a bá ní káwò dáadáa àwọn èèyàn kàn ń rò wípé wúmà yẹn nọ́mà ni wúmà yẹn ò nọ́mà to me bẹ́mi ṣe máa ń wò kì dẹ̀ ṣe pé bóyá mo fi ń tàbùkù wọn o pé bóyá mo fi ń ridicule the woman is not normal. o daft naturally ó dàbí pé bí eh, ẹ̀ǹpa àwọn kan wà tó pé ọlọ́run máa ń dá bí àwọn kan máa tó pé wọ́n máa dá wọ́n máa jẹ́ dídìrín like bí. dancing drum wọ́n lè má máa da tọ́ lẹ́nu o mm-hmm. ẹ understand wọn ò ní da tọ́ lẹ́nu wọn ò ní máa bọ̀ dídìrín ni wọn, nínú òròrí wọn ìrònú wọn ò ní dàbí tèèyàn gidi wọ́n á máa ronú bí bíi aáyán in fact aáyán gan tún tẹ bá ṣàfẹ́ pa aáyán aáyán máa sànà ẹ understand àyàn máa ń fò téèyàn bá fẹ́ pa bọ àwọn ilé wọn ríbi tó ti fẹ́ kú bá ìyá ilé ríbi tó ti fẹ́ kú bá ó dẹ̀ ń tẹrí sí i because number one tí ò bá jẹ́ pé òpònú ni ìyá yẹn gẹ́gẹ́ mo sọ kì í ṣe ebú o bí èmi ṣe rí pé bóyá ìṣẹ̀dá wọn ṣe rí nìyẹn kò dé kò dìgbà téèyàn bá tó ń datọ́ lẹ́nu kó tó jẹ́ dídẹ̀ ọ̀ òpònú reason tí mo sọ bẹ́ẹ̀ ni pé ayan ronú jù wọn lọ ni pé tẹ́ bá fẹ́ pa ayan ayan máa sá now tẹ́ bá wo gbogbo kéèsì yìí ṣe. ẹ fún wa ń star lórí Facebook ẹ star ẹ star show yìí. kì í ṣe akànrí bóyá Wùmí náwó àbí àwọn èèyàn wú rí Wùmí wọ́n ní Wùmí ló náwó ló ń ṣe gbẹ there are some people that backed up this girl that people are not even looking into agbára mélòó ni Wùmí ní connection mélòó ni Wùmí ní àbí ọ̀rọ̀ mi ò yẹ yín sà agbára mélòó ni Wùmí ní owó kí ni Wùmí ní gbogbo owó tó ná láyé owó Mohbad ni because mi ìrírí lákọsílẹ̀ bí kankan pé Wùmí níṣẹ́ kankan tó ń ṣe bóyá ó níṣẹ́ kankan tá a mọ̀ mọ́ bó ń ṣe àfi bí òpònú kan ṣe gbé jáde pé rápà ní ní èmi ìbàdàn tí ò dẹ̀ sí nínú. kò sínú dáyárì kò sínú dáyárì kò sínú dárí àti ẹ̀. ṣé ká sọ pé òun náà fẹ́ máa ó fẹ́ kọrin òun náà fẹ́ máa du ògo fẹ́ lo ògo Mohbad. torí ìgbà tí Mohbad wà láyé ó yẹ kó tẹ̀ ti kó tẹ̀ ti ṣe kọ́ ti jọ ṣorin ẹyọ kan gbogbo bí Mohbad ṣe ń kọrin bu tó ń kọrin bu kí ló tí ò lọ fẹ́ rápì tiẹ̀ kó fi dá padà fún eh, Mohbad. Eh, eh, bọ ẹ ti rí pé. o kó mọ̀ jẹ́ pé wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ sí kọ another script pé bóyá gbogbo orin tí Mohbad ń kọ pé bóyá àwọn jọ ń ló ń kọ́ fún un. sọ́kò náà ní investment inú ẹ̀ bóyá bí tó ń bọ̀ nìyẹn o. Oh, bóyá òun náà ní percentage inú ẹ òun àti Mohbad ti sign ní percentage. àwọn <laughs> kan tó ẹ ẹ bóyá bí tó ń bọ̀ nìyẹn o pé gbogbo hmm, nǹkan tí Mohbad ní pé gbogbo orin tó ń kọ àwọn jọ ń compose ẹ̀ àwọn jọ ń ṣe gbogbo ẹ̀. first time tá a máa rí tó kọrin àti dáde o first time tá a máa rí tó kọrin ṣèbíjọ́ tó kọrin ìjọ bẹ́ẹ̀ di ọmọ Liam ìrì tó first time ti máa rí tó mú máìkì dání tá a máa gbọ́ ìyẹn lọ́dẹ̀ sì fẹ́ sọ di orin tó kàn àti dáde o orin tó kàn jọ yẹn náà fẹ́ sọ di ábọ̀ mọ́ wa lọ́wọ́. ṣe rí nǹkan tí mo ti ṣe rí gbogbo even mo ń fẹ́ kẹ̀ mọ̀ pé àti Bukky máa ń fún àwọn pípò ìgàn ní platform àti Bukky tó bá ti sọ̀rọ̀ wọn báyìí lọ́wọ́ àwọn fídíò táwọn tí mò mi máa ń ṣe kò sí èyí tó máa ń wọ one thousand kò ṣe àti kan fi welcome on board and brother ẹ bá a ṣe kálẹ̀ ẹ bá a ṣe kọ́mọ́kọ́mọ́ two minutes péré yìí ká. àǹtí Kọ́fí tán bá ti sọ̀rọ̀ lé lórí ẹ̀rí pé àwọn ẹni tó ṣe àwọn èèyàn wá lọ wò pé kí nìkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ these people don't have audience whether we like it or not but àwọn ọmọ bá tán ní àwọn tán analyse bí ganan fún wọn but having said that kọtí mò ń tà ti sọ ni pé lọ́jọ́ tí mo ti kọ́kọ́ rí Darosha tán tán analyse ọ̀rọ̀ Darosha pé mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ tẹ́ bá ní tẹ́ bá gbọ́ feedback látẹnu àwọn tí wọ́n lọ sí court gangan prime boy wọ́n ní bí Darusha, ṣe bóyá ń sọ̀rọ̀ pé prime boy ń miri body language ẹ̀ mí pé ó ń parọ́ agree pẹ̀lú nǹkan tí ó ń parọ́ Darosha ń sọ so Darusha tó kàn síbi ẹni tó fẹ́ sọ̀rọ̀ láti ilẹ̀ yẹn it was a plan game because it seems people don't understand who we are dealing with here. Wùmí kéré gẹ́gẹ́ bí mo yẹ sọ Wùmí kéré gbogbo ọpọlọ tí Wùmí ń lò yẹn àwọn kan ni wọ́n ń fún un ó dẹ̀ yẹ yín sá olórí ẹbí <laughs> I understand hmm. àwọn kan ni wọ́n fún gbogbo nǹkan tí Wùmí ń ṣe àwọn kan náà strategize ẹ̀ fún Wùmí kàn jẹ́ bí ẹ̀rọ̀yà fún ẹni yìí lówó ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ni so bọ́mú gbàládùra lágbára Ọlọ́run afẹ́fẹ́ afẹ́ àárí hmm. ìdí adìyẹ. Ben. a ah, you. ṣe lásán justice for Mohbad. yẹmi yẹmi shios yẹmi lórí shios. ẹ káàsán brother alert. yẹmi shios ṣe báwọn yẹn fẹ́ porúkọ yẹn licious. yemzilicious. yemzilicious ah ẹ̀yin ara ti tọ̀kẹ́ máa ń fúnra yín lórúkọ àti tó máa fẹ́ géèyàn láhán tó bá dẹ̀ I know I know I know. anyway nǹkan tí mo fẹ́ sọ mo wà ń bí ngbà tẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ program yìí uh, and um, it was obvious that you were getting a bit frustrated about Mr. Muiwa and a few other things. nǹkan tí mo dẹ̀ ní kí n sọ. inú mi ti ẹ̀dùn ọ̀rọ̀ tẹ délẹ̀ tẹ dálẹ̀ yìí kọ́fì eh, wà bí mama kọ́fì wà bí báyìí mo fẹ́ béèrè nǹkan kan lórí ọ̀rọ̀ tẹ dálẹ̀ yìí ọ̀yà ẹ̀ máa ń gbọ́ yìí. nǹkan tẹ́mi máa sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé ká try láti understand from their own point of view gbogbo àwọn tó ti bá àwọn Mr. Muiwa àti bàbá gan tó ti bá wọn ṣe tó ti betray wọn wọ́n ti pọ̀ so tí Mr. Muiwa bá wá ń veto àwọn èèyàn tí ò jẹ́ kán wọlé ẹ̀ ní èmi ò ní blame wọn. That is not what we are dragging with him. That is not nígbà táwọn èèyàn bá dẹ̀ dé tán bá ní à ẹ jẹ́ ká set up group ẹ jẹ́ ká set up group group ò lè work tẹ bá wo eh, Bukky Jesse Bukky Jesse is acting independently and that is why ó ti prove ààrẹ pé òun wà committed that's why tán fi pull ẹ in tán fi ń fún ní information òun náà dẹ̀ ń fún wọn ní information tóun náà tó ń get independently but ẹ bá wo àwọn groups tán ti ní tẹ́lẹ̀ àwọn yẹn ò wọ́n kàn ṣe group wọ́n fẹ́ máa béèrè question lọ́wọ́ Mr. Muiwani and in that situation èmi ò rí pé wọ́n ti prove pé Mr. Muiwale trust wọn láti máa divulge information fún fún wọn e, ṣé nǹkan tí mò ń sọ yé yín because trust lọ̀rọ̀ yìí where I am concerned ẹlòmíì báyìí wọn ò fún ní nǹkan response nǹkan tó fẹ́ ó ti ṣáná sí fídíò. Si ó ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣiríṣiríṣiríṣi so báwo náà ṣe fẹ́ trust ẹni yẹn so issue trust wà lọ́rọ̀ ọ̀rọ̀ yìí because personally èmi wò ó bẹ́ẹ̀mi ṣe rí ni pé ẹni tó bá fẹ́ ṣe anything go take independent action and then mo notice pé so many people ní ideas suggestions oríṣiríṣi but there is no action behind this suggestion ibi tí problem tèmi wà nìyẹn i mean èmi ò ń sọ̀rọ̀ too often mi ò ní suggestion uh, but i take action action dẹ̀ la need nínú ọ̀rọ̀ yìí ní sìn pé anybody tó bá ní suggestion tàbí tó bá ní idea kan take action kódà kán máa dé kán máa ní ẹ lọ ṣe báyìí kí wọ́n lọ ṣe báyìí kí wọ́n lọ ṣe báyìí kí ló dé tẹ́ni tó ń suggest náà take action yẹn so that gbogbo wa á mọ̀ pé not only la ní idea yẹn awa náà take steps because gbogbo èèyàn wá wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ but wọn there is no action and ta ló máa ṣe action yẹn bàbá nìkan ò lè ṣe action lọ́ọ̀yà ni eh, SAN ta gbà náà a sanwó àwọn action ta fẹ́ kan kan take a san mọ́ owó náà so káwọn èèyàn náà kan take independent action then a mọ̀ pé we are getting somewhere. all right ẹ ṣé gan thank you very much um, young mom olórí ẹbí. yeah two minutes. Ah, ẹ kú ẹ kú ètò náà ọlọ́run á gbé wa díẹ̀ lé pẹ̀lú. àmì láwọn màmí àmì ìyá àlá. ṣé nǹkan tí mo kọ́ fẹ́ kọ́ mi sà níbi ọ̀rọ̀ tí bọ́dà mi kàn fi ṣe àsọkọjá ni ọ̀rọ̀ nípa pé bákọ̀ pé ló lọ́pọ̀lọ́ ọpọlọ wùmí ó kéré tòótọ́ o àmọ́ ni wùmí dàbí small small body big gauge àwọn tó jẹ́ backup fún tó pọ̀ èyí táwa kọ̀ mọ̀ káwa mọ̀ tó jẹ́ pé bí ó fojú hàn bí ayẹ pé a kà sọ pé ẹyọ kan la kọ̀ mọ̀ ṣé amọ̀bi tó ti pín ta sọ́màdì tó ti pín náà dé tó yẹ pé tó hàn síta tó yẹ pé bí àwọn ẹ̀ náà wà ní backup ya ọmọ yìí nígbà ayé ẹ̀ ó ṣe dáadáa sí wa ojú òdì tiẹ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn yẹn náà wọ́n yìí wà lẹ́gbẹ̀ẹ́ táwa ò rí àmọ́ ilé táwa kọ̀ focus lé táwa rí láwọn èèyàn kan àwọn yẹn kọ́ àwọn kan wà tó gborí jáde tọ́jọ́ wà pé. àmọ́ ìyá Mohbad àbí kò ṣe ìyá Mohbad nǹkan tí mo rí lọ́rọ̀ wúmà yẹn ẹ mọ̀ kéèyàn ti rò pé ibo ni mo fẹ́ di láìfù mi sí pẹ̀lú nǹkan tó dẹ̀ wà á lẹ́yìn ibo ni mo fẹ́ yà sí kó dẹ̀ máa yè mọ́ àmọ́ kó bá mọ̀ nǹkan tó ń jẹ́ ọ̀tọ̀lábíamọ́ ọ̀tọ̀lábíaran mi wàá mọ̀ èyí táwọn jẹ́nu méjèèjì èyí táwọn jẹ́nu méjèèjì àwọn dẹ̀ ló máa ṣù sí ẹ̀ láàrin ara wọn torí ọlọ́run ò ní fi iná ọmọ ọlọ́run ní fi jó ogbó wa pẹ̀lú ògo ọlọ́run torí ògo ìdílé kan láìta ìdílé kan tasọ́mà ìdílé kan ọ̀dẹ̀ wo ó dẹ̀ rí tíọ́sìsì pé àwọn ẹni yìí wọ́n náwó ń bẹ̀ ó dẹ̀ tún bá wọn ṣe ó dẹ̀ tún gbọ́ wọn Ah, bàbá. ẹ fún mi star lórí Facebook o àǹtí mi rí oya star mi dà ẹ ṣe gan um, mọ́mí kọfí àǹtí kọfí.